Why do you want to know where I am? Money mi ò ní don't worry, I will, be home soon. Mo my ẹ lówó kan láàárọ̀ ìtẹ́lẹ̀. O ti ná yẹn tán. Ok, mo ti gbọ́. Màá rà tí màá mú. Oh God. Ó oh, dà I'll be home soon. Ṣé má sọ fún wa pé ẹ ti I do not know what's wrong with her. She's, she's always like this. You better not, because as she never unfinished business that I What's her problem exactly? I don't know. I don't know, and that is why I always want where I will relax and not think of her. No problem. She never ceased to amuse me. I mean, what's you ti wà ní ọkọ, ó ti bímọ. Ẹlòmíì lórí kò ní fìlà. Mi Ali, Ali, you bá come back to my wife Kí ló mú kí ló tún pè é lẹ́mìí fún tí mo máa stress all the time? She bí she ló wà nulẹ̀? lay. ló wà nulẹ̀ náà. Dẹ̀ ti bímọ. So you go fọkàn ẹ̀ balẹ̀ pé but you want to lé ọkọ mi. Kí me. tún stress fún? Ah! kó jẹ́ pé mi mo wà ní ọkọ tí mo wà nínú ilé ẹ̀ I don't want you for any problems no I'll always give you exactly tó bá fẹ́ tó bá ibi tó bá fi yọ̀ mí sí ni pẹ̀lú ìbẹ̀rù máa ṣọ́ mi sí. as this question na keep amusing guys mo máa ń wonder pé kí lóbìnrin fẹ́ kọ́kọ́ tí obìnrin fẹ́ gbọ́dọ̀ tó bá rẹ̀ lómi wà fún gbogbo care and affection ó máa complain kó fún lówó bó tún fún lówó ó máa tún wá excuse me àtún rí complain one or the other i'm fed up tell him. it's okay you don't have to be fed up well like i said earlier on we have unfinished business. Hmm? you know i love you. and i love you more. Mm, son exhausted I think thing not well okay. Hey. And where do you think you're going to? From the way I'm dressed, uh, where do you think I'm going to? Anyways, if you talk about where you look, who call me? But you've still not answered the question I've been asking you. Where did you do your meeting last night? Henceforth, I will not tolerate you to be asking me sarcastic questions. But you go, wọ́n period, lọ́wọ́ Adédébọ̀ tó fi bọ̀ Yorùbá náà. Anyway, tó bá wù mí ni mo ti lè lọ Really? kò kàn mí Máyọ̀ mo fẹ́ kó mọ̀ pé mi ò bá ẹ ṣeré láàárọ̀ yìí you need to tell me where you were last night. I go out work my ass out every day just to feed you and your son you will come out here and be disturbing me wàá máa fún mi stress kí ló dé. àárọ̀ yìí wàá mọ̀ bóyá ó make sense or not you are not going anywhere I need answers to my question. I won't let you disturb me today I won't let you stop me. mo náà lọ bí kankan sẹ o ò lọ bí kankan mi ò lè jẹ́ kó kúrò nílé tó bá dáhùn question tí mo ti ń béèrè lọ́wọ́ ẹ̀. excuse me. I won't you're going nowhere. leave the way. mi ò kúrò lọ́nà. it will never be in my attitude to raise my hand on you. you dare not. kúrò ní ọ̀nà. mi ò kúrò lọ́nà. ìfẹ́ rojú mi gbọ́ mi àná. máyọ̀kùn kí ló lè ṣe o ò lọ bí kankan láàárọ̀ ìṣẹ́. Ah! ó ti mí àbí ó ti mí ó ti lọ àbí ó ti lọ àkèrè ti ní kàkà kí òun má dùn ọbẹ̀ tá a bá ti tọ̀ yìí ló máa lọ sí we shall see. okay. I'm trying to do It's my usual problem. Don't tell me that woman started the problems again. What do you expect? She won't let me rest. Take it easy. Let's go. anytime I give you any assignment to to work on, you will come back with rubbish. I'm very sorry, sir. Nǹkan tó fà ni pé ẹ mi pé wà very urgent. That's why I had to rush it. Oh, ó wà very urgent. Torí ẹ̀ ló ṣe gbé rubbish wá wájú mi. You know you are using our letter-headed paper. The next thing for you is just to address the company we are submitting the letter to. Okay, here. So this is four plus five plus six. you calculate, then uh, you do 1 plus 8 plus 1, you put the answer here. Do you understand? Good. So we do 1 to 5, then when we are done, we do um, 6 to 10. You understand, that? Okay. Now go calculate it and then we see. this is how you make mistake to buy jẹ́ mail No, ló fẹ́ send sí hello. hello. you just take go and really type the letter and uh, bring it back so that I can sign before you scan it. ṣé èmi mo pè ẹ́ tó òfin níbẹ̀ lómi sọ̀rọ̀ bẹ́ẹ̀ àbí. jáde lọ́lẹ̀ o kí láǹfààní ilé tí mo fẹ́ lọ ilé tí màá lọ tí mi ò ní nífọ̀kànbalẹ̀ ilé tí màá lọ tí inú mi ò ní dùn mo máa rojọ́ ìjẹta mo máa ro tànà ọ̀la tí ò tí dé gan mo máa rojọ́ yẹn nǹkan tí mo ṣe àti èyí tí mi ò ṣe èyí tí mo mọ̀ nípa ẹ̀ àti èyí tí mi ò mọ̀ nípa ẹ̀ I'm tired this woman wants to kill me she's frustrating me. You will not die please I don't need all this now eh? please àti mi náà dúró títí níbi tuntun máa ń gbé mi láti drop mi sílé tí mi ò rí ẹ mo ní mo ṣe ń padà bọ̀ lọ́fíìsì I knew something was definitely wrong kò ṣe pé bí a mo gbàgbé nǹkan kan I just had to come back John torí Ọlọ́run darling I don't I don't like to see you thinking too much you know tó bá ń ronú jù ó lè fa nǹkan mí sí lára and I will not be happy if anything happens to you. Mo fẹ́ kókó take things easy. Alright? Please don't let this woman frustrate you any further. Take it easy with her. Baby, mo fẹ́ kó understand wípé nígbà tí ọba ṣe ní bàbá, òun ló ń ṣe ìwé o. Tí ọba ní bàbá mọ́, àgbà ló dà yẹn. You have to be strong. You're right. You're right. Ṣebí nítorí pé ó ṣì ń rí mi ló ń fún mi wàhálà ṣebí nítorí pé mi àti ẹ̀ṣin jọ ń sọ̀rọ̀ ló ń ní mi lára tí o bá rí mi mọ́ tí mo bá stop láti máa exist ṣebí màá sinmi. God forbid it ah what are you talking about you will continue to exist èmi àti àjọ máa dàgbà máa dógbó ni àjọ máa spend so many years together ah why are you talking like this you're scaring me what are you talking about tí nǹkan bá ṣe èmi nìkan ṣe now if you stop to exist what happens to me what happens to all the plans we have kí ló máa ṣẹlẹ̀ sí mi ọlọ́run ah, ah. máa jẹ́ kí tèmi já sásán àwọn kòkò ní ṣe ọ lágbára ọlọ́run àwọn ìwé lábúrò ṣàmà ní sùúrù dúdú ọlọ́run mi dé everything will be fine okay look at me look at me take a good look at me always remember this whenever you have something bothering you have it at the back of your mind you have someone somewhere who loves and cares about.

Kí ni mí ni ojú ọgbà yẹn? I don't get you. Fika jọ kí ló lè tó fi máa fara pamọ́ fún wa? Ṣé ti tọ́ pé okú ò kí ń fara pamọ́ fún ẹ̀tọ́ wá sí? Kó máa wọn gbogbo nǹkan tó wà lẹ̀ tí ẹ̀ nàmbá ẹ̀ sọ̀rọ̀. A fẹ́ kó fi igi ògèdè dáná kó má dìbò tuntun ló máa pa ẹ̀. Láàárín mi àti ẹ̀kọ́, èmi má fẹ́ kó gbọ́. Sọ fún mi, kí ló wà láàárín? kí ni reason tí ẹ̀yìn your fi rí because most people you just insinuate what you don't even know anything about Kini ni ó fẹ́ wà at mi àtọ̀gá mi ju wípé ni mo lè I'm only loyal to him because it's also good to me nothing more Kini. ni ṣé òun lè ṣe so gbogbo tẹ́sán see this is far from being loyal I want kì í ṣọmọ ah, kékeré náà a kì í ṣọmọ kékeré náà àdèlè tó bá ń lọ bí iṣẹ́ ọ̀gá ẹ̀ ló máa wá níye tó bá tún close náà ọ̀gá ẹ̀ ló máa wá drop ẹ̀ ìgbà míì gan ṣe o ò ní wá sílé rárá kí ló dé kí ló lè tó yẹn example ní rànà tá à ń mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n náà bá fẹ́ jáde àwa wá sí ìgbà wá dúró dúró dúró títí tí ilẹ̀ fi ṣú o ò máa dénú lẹ́yìn lánàá. àbúṣà ti ní kí n máa bí. rárá it's far from that àwọn òbí inú i'm just trying to explain to you that ó kó kí n jẹ́ ti bàbá tọmọ kó má nàá là ibo ló sùn lánàá. Ah, an adult òun bí mi pé kò mú sùn ṣé ẹ̀yin ò kì í mọ̀ pé sometimes work could be so stressful and you just wanna stay somewhere to just get the stress off your mind ṣé mo kò lè wọ́pọ̀ kí mi ìfẹ́ wálé mo kò fẹ́ lọ relax somewhere you know just to chill and relax my mind. sori ìlàjì ọ̀rọ̀ tó wà ní ti ẹni o torí kò sí nǹkan tó kan afàkàrà jẹ̀kọ̀ tiwa tó lóun àgbàtà ìwọ tó fẹ́ fẹ́ kọjẹ̀ fọ́ ni kò ṣọ́ra ẹ̀ on top of my head all this way. Abby, sorry, you guys continue. Anyway, you insulting me. So I don't understand why my friends will not trust or believe me. Mo dúpẹ́ olúwa, irú pé jáyà yẹn wo ló pè mí báyẹn? Wọ́n lò jẹ́ kí n dúró níbi tí mo tí mo ti lọ. Ó dàkún ìyàrá ọmọ. Kí ló dé? Ìpè tó pè mí bà mí lẹ́rù o. Jẹ́ kí ni gbogbo eléyìí tó dì kalẹ̀ yìí ibo ló ń tí mọ̀ bo ló ń ilé Máyọ̀kún mo ti ń bọ̀ ọ̀rọ̀ Máyọ̀kún ti sú mi mà tí n bá gbé gbá á ní mi ò mọ́ gbé tí n bá gbàwó á ní mi ò mọ́ gbé tí n bá ṣe lè á ní mi ò ṣe é dáadáa ẹ wo nǹkan tí mo kú ẹ̀yin náà ṣàmọ bí mo ṣe rí kí n tó lọ sílé Máyọ̀kún màámi ó ti sú mi o. Ah, mo dúpẹ́ olúwa ṣé nínú ìdílé mi o ti rẹ́ni tó kúrò lé ọkọ ẹ̀ tó wá dálé mo sú àbò ti rú ẹ̀ nínú ìdílé bàbá ẹ̀ o ti rẹ́ni tó kúrò lé ọkọ ẹ̀ tó wá dálé mo sú mo dúpẹ́ olúwa kó o dẹ̀ jọ́ kó padé mi dé mi lórí ó dà jẹ́ kí n lọ rí a máa yanjú ẹ̀. màmí èmi ò padà sílé máyọ̀kùn o kò ní kẹ́ sọ pé ẹ fẹ́ lọ síbẹ̀ ẹ fẹ́ lọ bá sọ̀rọ̀ torí ọ̀rọ̀ èmi àti ẹ̀ ó ti di àfihẹ́yìn gbégún fi aṣọ besides èmi dẹ̀ ní ibi tí bá ti kí wọn pé ó dàárọ̀ èmi ò lè kí wọn ká alẹ́ mọ́. ọ̀rọ̀ yìí àbọ̀ mi ṣojú nǹkan tá a sọ yìí lọ ni. màmí ó jù lọ dákun jẹ́ ká wọlé dákun mọ́tò mi lórí ìtaláwà yìí jẹ́ ká wọlé ká lọ yanjú ẹ̀ ẹ jẹ́ kí n ṣílẹ̀kùn fún wọlé náà. ó ṣẹ̀ṣẹ̀ wá ń bọ̀ sí mo time ìwé ẹlẹ́tà ẹ̀rọ ìyá dé nǹkan kan ìwọ ni mo ní láti bẹ̀ má bínú. jẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ lóun ló ní ká dúró ká dúró ń bọ̀. ó ya ìwọ náà má bínú. ibo la ń rí lọ báyìí. bá ṣe ń bi ni nìyẹn o àti àárọ̀ kùtù báyìí ni ọ̀rẹ́ ẹ̀ ti dé sọ́dọ̀ mi. fọ́nà ah, náà fẹ́ wá dáná o. lábá bí wọn àǹtí ta lè fẹ́ dáná fún. ìwọ ní ọ̀gá àwọn làwọn fẹ́ dáná fún ohun èyí tó dùn mí jù bẹ́ẹ̀ ni pé kò jẹ́ kí n fi ẹnu kan ìkọ̀kan báyìí èyí tó kéré ní oúnjẹ kò jẹ́ kí n fi ẹnu kan. tó o ṣe lọ sí ẹnẹ àbí òun làrò èyí tó ń ṣe sí àtàárọ̀ must you tell her when I go here àtàárọ̀ lè ti wáá wá ń dáná kí ni big deal ń bẹ ẹni ẹlẹ́ni tó níyàwó ńlé been weekend ọkàn nìyẹn kí help àwọn pẹ̀lú cooking pé àwọn ọ̀ká àwọn fẹ́ oúnjẹ tàbí nǹkan kan bẹ́ẹ̀. ó mọ as a caterer bẹ́ẹ̀ tí èsì kò sí nǹkan kan kó bá ṣe bọ́jọ́ nítorí ọlọ́run má bínú o ṣó ti dáná fáwa. ẹ ẹ náà mo fẹ́ dákun yín ọkùnrin lòun kò mọ oúnjẹ sè kí ló ṣàpàtì ṣèbóbìnrin ni. Oh, ẹ ẹ rọlọ́run bí ẹ ṣe bá ṣàdé lè tẹ̀lé ẹ débẹ̀ o lè tẹ̀lé mi débẹ̀ jọ mo mọ junction mi tí mo lọ tí má ti dé ẹ má wọrí kò ní kìkì tí má ti dé junction mi tí mo lọ ẹ ṣáà drop mi èmi á wà òkè. ọmọ ọjà dúró tí wọn. kò ní ìdí ẹ ṣáà drop mi mo mọ bí ti máa junction mi máa drop mi kò ní ìdí ẹ bá tẹ̀lé mi débẹ̀ ṣé mo dúpẹ́ dúró máa wà lẹ́yìn èmi máa kọ́ bọ́ọ̀lẹ̀ tẹ̀ èmi máa kọ́ bọ́ọ̀lẹ̀ torí junction tí mo lọ ẹ lè mú ẹ ṣe. Նա ուջի սևած։ ẹsẹ̀ lèmi mo ṣe ṣe because mo mọ̀ pé kò sí tó máa ṣe fún ẹ lé mo lè fẹ́ kó lọ máa get oúnjẹ lójú títì this is the reason i'm doing this but ó jẹ́ kí gbogbo effort mi kó kó kó kó throw it back to my face eh what is going on what is wrong with you ó dẹ̀ mọ̀ pé anytime tó wà ní irú mood yìí mi kí n wà happy you you are not yourself and gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tí mo mọ̀ pé ó ń disturb ẹ̀ yìí it's not your fault ṣe bí ẹni obìnrin ló kún fọwọ́ rẹ̀ kọ́ ẹ̀rẹ̀ jáde nílé kò ṣe pé wọ́n ló lé lọ. So why are you giving yourself headache over her? Um, lóòótọ́ ni the ti lọ. Ó ṣe tiẹ̀. Ọlọ́run dẹ̀ máa sọ ní lẹ́sàn tó dáa. Ó ṣe wà I'm not happy. My son is with her and mi ò fẹ́ jẹ́ bàbá tí ò ní lè tọ́jú ọmọ yìí. He's gonna be fine. Your son, the boy will be fine. Eventually, ó máa bèrè bàbá ẹ̀. Dúpẹ́ lọ, What about me? I am here. You know I am always here for you any day, any time. Do I need me, I am always here for you and you know it. Kò sí nǹkan tó Can you just name one thing to ever be love me tí mo or to ever ní kí n get mo get? So what is the problem? Imi rẹ̀ fi báyìí náà. Wọ́n ní tí ọkọ kan bá kọ̀yàn, ọkọ nìyẹn máa fẹ́. Same thing goes as tóbìnrin bá kọ̀yàn, obìnrin mìíràn nìyẹn máa fẹ́. I am here. This is me. I am for you. Ọjà òyìnbó ni. Kò mọ̀ bí ẹnìkan ò sí bẹ́ẹ̀. Kò mọ̀ bí ẹnìkan ò wá gbọ́kọ̀kọ̀ bá dẹ̀ rẹ̀ jìnrìn ẹgbẹgbẹ̀rún ẹ̀ máa lọ tálẹ̀ yìí wọ́n máa jẹ́ káwọn kan báyìí cause problem láàrin wa èmi wà fún ẹ lọ́jọ́kọ́jọ́ now tell me what are your plans what are we what are we up to. Hmm? I I appreciate you and uh, um, inú mi dùn bó ṣe ń comfort mi be bí dúpẹ́ ṣe lọ ẹ̀wọ̀n mo ti ní fọkànbalẹ̀ and seeing you beside me makes me happy you know I love you. I oh, kàn fẹ́ kó jẹ́ ká ní sùúrù díẹ̀ ṣùgbọ́n pé tí n bá fẹ́ ń sìn àwọn èèyàn máa sọ pé ó mọ̀ọ́mọ̀ léyàwó ẹ̀ lọ́n torí kò fẹ́ fẹ́ lómi wọ́n máa sọ wá bẹ́ẹ̀ so jẹ́ ká ní sùúrù jẹ́ kí n fara balẹ̀ kí n fojú balẹ̀ báyìí kó lè mi mistake tí mo ṣe lálàkọ̀kọ́ èmi ò fẹ́ ṣe irú ẹ̀ mọ́ mo fẹ́ kémi àti ẹ̀ka jọ Darling, no, love. Just give me time, please. Problem. See, um, as long as you're happy, I will wait for you whenever you're ready. Okay, I love you very much. I to. I do. Don't stress yourself. Fikayo, what has been happening to you recently? Because they may àbí o ti rí iṣẹ́ mi yàtọ̀ sí èyí tí èmi àti ìṣèkẹ́mi mọ̀ kó jẹ́ ká mọ̀. because you've not been around a lè rí ẹ bá sọ̀rọ̀ ká tó rí ẹ lẹ́nu ìbọn tipátipá la fi rí ẹ what exactly is happening. there's nothing it's just that recently I've been extremely busy and work has been so tedious most times mo máa ń pé kí n tó délé kó tó kọ́ ṣe Mm. Um, that is what you get to say all the time. You are busy, you are busy. yeah, forgive me because you do see. Thank um, you. And by the way, there's somebody outside that we brought to see, but I'm pushing my Tebe, so we have to tell him to stay back. Uh, uh, why not? Come on, let him in. I'm sure you will like the person. Oh. documents. Walk, That's the way it is, yeah. You know you owe me a day I know. We should drink maybe this this weekend. I know you are wrong. I will be mm. weekend. I present to you honorable. Uh, oh, I'm fine. You're welcome to mine. Thank you, Please. Thank you very much. So let, let me to the proper introduction. Honorable Oremi Fikayo. Um, meet Honorable. oh. nice to meet you, sir. Thank you very much. Um, we call Rashid Keshiro. Honorable ní Ìjẹ̀bú Òde wá ọmọ tèmi máa ń pè mí ní ọ̀gbàgbà ọ̀gbà tẹ̀wọ̀lẹ̀ ọmọ ọba tí ń fa sẹ́mìtì. Ah, yes okay. ṣé láti ó ti pẹ́ ti pẹ́ tí mo ti máa ń wò bí ó yẹ kí n máa ti káàtì jù fira mo dẹ̀ nígbàgbọ́ wípé ọmọ Yorùbá máa ń sọ̀rọ̀ pé ọsàn tó bá rí gbà tí yóò bá wọ̀ ọmọ ẹyẹ burúkú kan ló kọ máa ná as a beautiful lady like you kò yẹ kí just any riffraff ọkùnrin kókó gbà mí lọ I am ready to take good care of you anything you want name it I will do it for you mo mọ̀ wípé ẹ mọ̀ mi dáadáa ẹ bèrè mi lọ́wọ́ ọmọ rẹ. Um, Thank you very much for the compliments. It's a good thing to appreciate in a good way. Mo really appreciate but the only problem is pé ẹ má bínú. Èmi ti lẹ́ni tí mo ń fẹ́, ẹni tí mo I fẹ́ yìí, for nífẹ̀ẹ́ ara wa. Ìwà ìtẹ̀mí lọ́run tó mi in any really or cause to date any other person. <laughs> Um, um, mo really understand you gan. Ní tí mo mọ̀ tí ẹ̀dá ní jù láyé, òun ní mo dẹ̀ rẹ́dì láti fún yín ní èyí máa dé yín ní adé yìí e, anywhere you go wọ́n máa máa rí àmì yìí lára yín. What are you saying? You know I don't like it when it involves riches. Don't patronize me. He's even trying to entice me with money. Ṣé mo jọ ẹtí yà jẹ? Get up please. Ah, please! Please! Uh, wow as a gentleman mo rẹ́dì láti dìde mo fẹ́ jẹ́ kí oyè yẹn wípé tí wọ́n bá ń sọ̀rọ̀ pa iyì iyì iyì gangan ló wọlé tán. I said leave tó yà wípé ọ̀sìn okosi okosi native ogbe ogbe bàtà white le ìyẹn kẹ́ni sókè bí ṣùkú ṣe kà tó lọ sí Imo state ẹ jọ̀ọ́ please leave my house. Um, leave my house! I don't like this. No, no, no, no, no, no. Yes. That's the door, please. Oh my God. Ah, Mayokun, Mayokun Odunwusu, to say I'm not impressed is to be unfair to you. Sincerely yours, you have impressed me so much. In fact, I was so carried away with the system ọwọ́ tó fi gbé àti níyà ṣe mo rò pé bóyá ó <laughs> máa fọkọ̀ honestly speaking it will have been over èmi alhaji adébọ̀wálé ahmed pipo mi ò kí ń yí èèrà tí ò lẹ́yìn inú mi bá wọn ṣe. if do business with you and i discover you don't want your salt i tie down honestly speaking you impress me and for this reason mo fẹ́ kí mi àti wọn partner lọ I will be getting the contracts and you be executing the businesses just the way you have done it with a really good fantastic foundation. Um, why I've called you is Emilio Abuja that's why. and it's for the same business you know eh, my blog is business everything about me is business and that business tí mo fẹ́ gbé this time around. tí bá disclose amount who are involved you will be amazed and for that i'm just doing some preparatory ground for it that something is coming very soon. Thank you very much, sir. I really appreciate the opportunity given unto me. And uh, mo as we promise yín pé mi ò disappoint yín. I will always live up to expectation and I always want to work with you and <laughs> I will do my best. My dear. Aliyat. Eh, ọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ orí àlejò lẹ̀ ó tiẹ̀ lè kí àlejò. I'm so sorry, sorry. Ẹ má bínú ẹjọ́ ojú mi fún mi. Ṣọ́wá ó kí ẹ. Ẹ kú ìjókòó máa ń yìn láyé ya. I'm Mayo. Nice meeting you. Same here. Um, that is Aliyat, my daughter. And Aliyat, yeah. this is the guy I told you executed that business. See? Oh, hi. Good morning. Oh, I'm so happy to meet you today. I've heard a lot about you from my father. In fact, I am highly impressed. Mo sọ̀rọ̀ yìí fún me. In fact, King èèyàn tó lè ṣe nǹkan tó mama come mo máa Ah, any matter, máa ti know gan ni o. Inú mi dùn gan, olú máa ti mọ̀ máa fún uh, As a matter of fact, it's my máa múra yín Because ọ̀nà yíyan súnmọ́ rẹ̀ òun náà fi business yìí bàbá ẹ̀ ni hmm. and I am sure yẹn <laughs> máa lè relate dáadáa when it comes to business. Um, wọ́n máa lọ kọ pé báwo máa ń jà á ṣe gbogbo transaction ẹ bá máa ẹ bá yẹ ṣe gbogbo Yeah, so uh, nǹkan tí mò ń sọ̀rọ̀ ni wípé business tí mò ń lọ fún yìí àti táyì tí màá máa dé just get set gbogbo àwọn machineries ẹ put them in motion no mistake ẹ kò jẹ́ kí yóò jókòó tán you will be surprised ó ti wọnú owó mà. Hello. Um, I'm sorry for you. Yes, how's it going? Um, báwo ni meeting tí o lọ ṣe pẹ̀lú alhaji ahmed. Uh, we have to thank God uh, because uh, is doing wonders in our lives. Well, uh, the meeting is so fruitful. Wow, very fruitful. Uh, inú Alhaji dùn gan uh, for the last uh, business tá a jọ ṣe papọ̀ and uh, he decided pé kí company tiwọn àti company tiwa kí a jọ máa partner papọ̀ Wow, ti ń gba contract ní ọwọ́ government kí àwa máa bá executor. Wow. And, you know Alajibo who he is he can open any door. Wow. That's good news. but uh, definitely nsìn iṣẹ́ ti but see Amy, ìwọ àti the rest of the staff That machine. Of course. Um, baby, you know you can always count on me, right? I am here for you all day, every day. Anytime you need me, just call on me. I'll be there. Um, darling, I have something I want to tell you, and I'll be very happy if you oblige me. What's that? Weekend, mo fẹ́ lọ rí àwọn parents me. So, mo wá feel pé are going to drop me. Màá lè introduce ẹ once and for all. actually, it's a good one, but uh, for now, mi ò rò pé mo Um, the reason is this. I have a surprise for your parents. And um, nǹkan tá a bá bò ó ló máa ń níyì. Uh, so I will want you to go this time around. Tó bá dẹ̀ ti dìgbà tí mo fẹ́ surprise on. àjọ Oh well, the surprised man. I hope you don't get surprised soon. Mama ti kọ́ gbàyàwó ẹ̀. Àánú <laughs> ẹ̀ ò ṣe me sọ̀rọ̀ pọ́n sọ pé téèyàn bá pẹ́ lórí ẹni èsìsì kèsìsì náà máa bà léèyàn bẹ̀. ẹ. bébì a kì í gba àkàtà lọ́wọ́ àkìtì kò sẹ́ni tó lè gbalé bàbá ọmọ lọ́wọ́ ọmọ hmm. wọn ò lè gba ẹ lọ́wọ́ mi láéláé. anyway èmi náà sẹ́ni bí mo lọ náà kò sẹ́ni tó lè gbà mí lọ́wọ́ sweetheart mi. yeah you know what you do for me now i'm i'm very famished so bá mi pè messenger àbí secretary Come back and get oúnjẹ tí màá jẹ i'm famished. Oh no, you don't need that. I'm going on lọ fún lunch soon, so why ta not kó jọlọ? Mo fẹ́ ṣiṣẹ́ lórí systems so maybe you get the food along when you come. Oh, okay then. Oh, right. baby. Oh, what are you doing? I thought I told you about this smoking. Especially in the office area. It's not looking good. Uh, you know this is an habit that is not easy to cover but it can be cooked, right? No problem. I'm seasoning it. Can I have it? Thank you. Um, enjoy your day while I go get your food. See you soon. See you soon. will take now. Uh oh. <laughs> Um, tó bá gẹ̀ẹ́sì nínú ìdílé ìkọsẹ̀ ìdí ni wípé ó máa ń wù mí kí n predict pé nǹkan báyìí lèèyàn lè ṣe kó dẹ̀ ṣe bẹ́ẹ̀ I have always built strong trust in you and you didn't disappoint. My dear Talia. No. Torí ká sọ̀rọ̀ ìbá ká bá 有乱品，没有不忠，disappointment，无所谓，有点怕被，won't impress me. Therefore, I like us toast. A toast for buoyant business adventure. Amen. A toast into a business of life are uh, partnering and becoming billionaire together. Amen. Nice one. Ìwọ ni mo wá bá lọ́rọ̀. Báyọ̀, ṣorí tó bá ń jóyàn ní ọwọ́, èèyàn máa fi ń jólẹ̀. Tí opportunity bá dé báyìí, utilize it. Remember, opportunity comes but once and má jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ kó di ọ̀rọ̀ owó tí ọmọdé bá kọ́kọ́ rí àkàrà ló máa fi jẹ inú mi á dùn tó bá lo opportunity yìí láti gbé ara ẹ̀ kó elevate ara ẹ̀ sí level tí mi ò fún. Um, thank you very much, sir. I see you as a father figure, and um, I will always oblige you to your advice. Sherry. rí èmi náà kì í ṣọmọdé sá mo dẹ̀ fẹ́ ga láyé mo nígbàgbọ́ pé gbogbo ẹ̀dá tó bá fẹ́ ní láàrin tó fẹ́ ṣòríire wọn láti fi ẹsẹ̀ sórí ilẹ̀ ṣeéṣe bẹ́ẹ̀ ìtorí ẹ̀ lèmi náà ṣe ń ṣiṣẹ́ diligently um, mi ò disappoint you sir. that's very nice oh disappoint me he never disappointed mo sọ fún ẹ look at his articulation look at the way he has presented his brief worthy and talks that were impregnated with meanings it's just like you <laughs> you have same characteristics <laughs> beginning to suspect something funny. <laughs> um, my mi ò mọ̀ bóyá o ṣe máa fẹ́ kí prepare anything to some circulation well, um, Elaine, Elaine, whatever you offer me, I'll gladly accept it. Oh, good. <laughs> Excuse me. Ìyá Lásè. <laughs> Mo gbọ́. Àwa ló máa jẹun. Ẹ pẹ̀lẹ́, Ìyá <laughs> Sir. Ọ̀dọ̀ mi ò dẹ̀ really jà jù, bí kò ṣe ṣàlàjì. Ó mọ̀ kí màámi, èmi wọ́n ti ń dùn báyìí wípé gbogbo nǹkan ń Kò dẹ̀ ní kọ́kọ́ lọ dún gbọ́ pé a sọ́nà bí èsìn, I won't happy about it. Yeah, I know, you're right. Ṣorí Aliya, kìíní kan ni mo mọ̀ tó dá mi lójú. Ẹ̀wù àgbàwọ̀ kò kí ń yẹ èèyàn. Tí ó bá fò ní lẹ́sẹ̀, ó máa ń ṣòyàn lápá ni. What do you understand? Um, mo rí ẹ kí and I know what I want. If you don't want me, I, I won't come to you. I'm using this um, medium to tell you that uh, I love you today, I'll love you tomorrow, and I'll love you forever. I love you too. mi mọ nǹkan tí a ti ń dúró dé báyìí ó yẹ kó ṣe gbogbo ẹ̀ pátápá ni bá ṣe máa mú ọjọ́ tó máa gbé mi sílé sórí um, ìyẹn náà ló kàn mm. gẹ́gẹ́ bí mo sọ fún ẹ tẹ́lẹ̀ eh, mi ò kí n ṣọmọdé then ìyàwó mi ti lọ bó dẹ̀ ṣe lọ yẹn èmi náà ní láti settle down again because uh, kò sí yìí fún ọba tí ò dúró so mi ò fẹ́ ṣe àpọ́n tèmi very soon a máa ṣe necessary things. So. I can't wait. <laughs> kẹ́kẹ́ tètè máa lọ lórí mo mọ̀ pé wàá tó pè mí fún business. Mm. ó ga ti jẹ́jẹ́ o I love you. stop all this drama? What is wrong with you? You've been crying since morning. Oh, there's some kọ́kọ́ fún Akilo ṣẹlẹ̀ now. Me, Àṣé, I'm tábí tó ń jó tí ó tàbá, àbùkù bàtà kọ̀, àbùkù arábìnrin, Mayọ̀kú, Mayọ̀kú máa fi ìyà jẹ mí. ṣé wọn sọ sálárì ẹ fún ẹ ni àbí ní àwọn entitlement ẹ kọ̀ọ̀kan tí wọ́n sọ fún ẹ. Ah! tó bá jẹ́ pé owó iṣẹ́ ni ò sọ fún mi ṣé kò bá dàrẹ́ ládùúgbò gbogbo iṣẹ́ tí mo ṣe tí mo fi orí ṣe tí mo fọ̀rọ̀ ṣe tí mo fi gbogbo ara ṣe ó yọ kún wá ṣe orúkọ báyẹn fún mi ṣe lè bí lébi pé báyọ̀ kò ti wẹ̀ jù. ẹ kí wàá tiẹ̀ ṣé kọ́ má ni. ṣẹ́yìn mọ̀ pé èmi àti Báyọ̀ kò ti fẹ́ra tipẹ́ àti fẹ́ra even kò tó fẹ́ first wife fine ìgbà yẹn ó dẹ̀ jẹ́ kó yé mi pé woman yẹn ṣe mistake ló fi lóyún ló fi bímọ pé eventually èmi lòun yìí máa fẹ́ gbọ́ngbọ́n torí èmi lòun nífẹ̀ẹ́ sí mo dẹ̀ gbàgbọ́ torí èmi lòun nífẹ̀ẹ́ títí títí tí a fẹ́ra wa títí tó obìnrin yẹn fi jáde tí obìnrin yẹn tó kó jáde ó fi mí lọ́kàn balẹ̀ pé nísìnyí táìmù ló máa fẹ́ra lélẹ́yìn. bóyá tó bá tiẹ̀ jẹ́ pé o ti sọ fún wa pé ah, ẹ̀yin méjèèjì o ẹjọ́ ní nǹkan papọ̀ irú nǹkan báyìí ló ṣẹlẹ̀ but that aside a máa lórí wọn a máa lọ bèrè pé kí ni wọ́n rí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́ nǹkan tó ṣe fún ẹ tó wà ní nǹkan tó ń sunkún kiri bí egbére tó ń gbẹ ní lọ́wọ́ ẹ̀ báyìí a máa bèrè. ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ ọ̀rọ̀ kẹjọ. ìwọ náà sáré ah, kí ni tèmi ṣe fẹ́ jẹ́ báyìí kò sí wàhálà àmọ́ kí ni kan ló dá mi lójú kàkà kí aṣọ ìgbẹ̀fà mi gbé mi ṣubú wọn kò kó faṣọ lóyà ni. All those visitors lẹ́yìn ẹ̀ ń mi kí ló dé tẹ̀ wọlé. ẹ wọlé náà kí ni mi ò ṣe é láti lọ. èmi ò why would you do such a thing to Faraday ládùúgbò gbogbo nǹkan tó ti ṣe fún mi. ẹ má bínú ṣé ẹ̀yin àti ẹ̀ṣẹ́ jọ be agreement pé ẹ máa fẹ́ ni àbí ẹ̀kan jẹ́ fẹ́ máa or you guys are just friends with benefits. because Koyemi, who mi ó lẹ promise òun pé máa and you've been acting up. ó lẹ ti níyàwó kan tẹ́lẹ̀ ẹ break up she was still there ẹ tún Femi, I broke up with yẹn She's still there and you've been promising her heaven on earth ẹ ẹ dẹ ṣe nǹkan kan kí ló ṣẹlẹ̀ tẹ́ bá ní nǹkan kan tẹ́ máa ẹjọ́ ẹ má bínú ọ̀rọ̀ tí o sọ yìí ó ó kind of strange sí mi ṣé òun ló sọ fún yín pé anything wà láàrin wa ni àbí pé mo ládìhun kankan pẹ̀lú ṣé òun ló sọ bẹ́ẹ̀ fún yín. jerry tẹ́lẹ̀ dàtí àtúwẹ̀ àmọ́ everything tó wà láàrin yín kò ní ìkẹ́ máa sọ ṣé òun ló sọ fún wa àbáwa la gbọ́ àbáwa it's not hidden gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì la òun ló sọ bẹ́ẹ̀ fún yín ẹ gbà mí o. ẹ wo nǹkan tó ń ṣe ó kù díẹ̀ káàtó o mm-hmm. in fact i am highly disappointed nípa ẹ lè ṣe bẹ́ẹ̀ fọ́rẹ̀ wa. do you realize um, you came to my house to start making noise and why are you nagging kí la sọ kí la ti gbé ń sin kí la jù kí ló ṣẹlẹ̀ gangan in my own house kí ló ṣẹlẹ̀. ẹ ẹ jọ torí ọ̀nà kí ni mo ti sọ tó pọ̀ jù èèyàn gidi máa ni mo pè yín àwa mi tó ilé ìlú ọ̀hún fún yín wọ́n máa tijú yín tẹ́lẹ̀ ni ẹ máa lọ́pọ̀lọ́kẹ́ tó bá yín pé ọkùnrin gidi ni tí èkì ń ṣe ẹranko lọ́sọ̀lọ́sọ̀ èkejì ajá ṣé ibi ọkùnrin ṣe máa ń tìtò obìnrin náà ṣe tìtò rẹwà ẹ ni máìkì bínú sí ẹ o mo fẹ́ máa pọ́ bọ̀bọ̀ ìlé tẹ́lẹ̀ ni ṣùgbọ́n ti kọjá àyè ara ẹ̀. Are you sick or something? ṣé olórin wá kíkẹ́ apá òun lé lórí? If you want to talk to me about your friend you at least you you were hard manners na. manners òṣìwò and yet manners nígbà tẹ̀ break tẹ̀ tẹ̀ break heart yẹ tẹ̀ hot feelings yẹ manners orí burúkú olówó láì títí yìí me for what. let me see you later. àti ìsọ̀rọ̀ wa tán. ó dà pé wèrè ní àná ẹni tó ń padà nílé ìdáwó. ṣùgbọ́n kùnrin nìyí. ẹni wàá pé wàá yóò máa rìn lọ. ìwà ti ká ni tó mọ̀ kó máa rí kú ṣá. jẹ́ kí n sọ ọkọ fún ẹ iná ta bá dá sílẹ̀ fún ẹyẹ gúnugún ẹyẹ náà lọ́ba fi ń sun mẹ́wàá ò tí tó bẹ́ẹ̀. àtẹyẹ gúnugún àtẹyẹ mi wọ́n máa sun wọn pọ̀ nígbà kú bó ṣe wà yìí. irú ọ̀rọ̀ pa ni mo sọ fún ẹ yẹn. ṣé wọn lẹyẹ gúnugún wọn lẹyẹ gbé. aláìní tí ìjọ ọkùnrin òṣì àgbàyà ikọ̀ tẹ́mi kan máa fojú ẹ̀ rí mélòó kí ló ní kí ló gbé mọ̀ ń gbin máa ṣù ẹ adigun bẹ́ẹ̀ kábàámọ̀ aláìní tí ìjọ àgbàyà wọn á padà bọ̀. bó ṣe wà yìí o máa rí kú he. àpàdàbọ̀ àpàdàbọ̀ sọ fún ẹ yẹn aláìní tí ìjọ ṣe ẹ̀rọ kan lásán lásán ìkẹjà ajá tí èsì àkọ́kọ́ fún ẹ ìgbà ìyọ̀kọ́ pa ìyọ̀kọ́ kò kí pa àwo ọ̀dẹ òṣì. o ò ní délé. èmi àti ẹ ikú kankan ò ní yẹ rí èmi ò ní kúkú kan bí o ṣe yíyẹ àgbàyà. Ah, ah, nínú ilé mi ò wá sí bíbá wa kò wá bá mi sọ̀rọ̀ by force ló fi fẹ́ yan ni ṣé by force ló fi fẹ́ ẹ àwọn méjèèjì gan ò tí ì rọkọ fẹ́ àwọn náà complain wọ́n bá yọ̀ ọkọ̀ jà pé kó lè rọkọ fẹ́ ẹ wo wèrè bóyá rí bí àpò ẹ̀wà ó lò sí ọmọ ọ̀ràn kíran wàhálà ìkókó ò ní délé. ọlọ́run bá ń bá tiẹ̀ jẹ́ ẹ̀. Um, sí aṣọ kankan tí ó máa fàyà rẹ̀ sí èèyàn kankan tó máa bàjá o láti ní sùúrù yes o láti ní sùúrù ní sùúrù yẹn ni ò tí tó. oh really sùúrù right kí n tún ní sùúrù tell me for how long how long more mo fẹ́ fi ní sùúrù yìí well done. Now I can see clearly. So, this is a special surprise you've been keeping for my parents, right? Because can you say anything? Oh, hold on, babe. I'll be surprised for your parents. I'm meeting them soon. So this is the surprise. My uncle. Ìkànnìyàn. Èèyàn burúkú ni ẹ́. Ah! Tí o bá ń wá èèyàn tó ń tó ń pè láì dàgbọ̀ngbọ̀n ìwọ́dọ̀ jẹ́ kò came in ní after everything I've gone through with you how many abortions have I had five times I have aborted for you one two three four five times I have aborted now you are telling me this crap right so this is what I deserve tell me this is what I deserve, right? baby. Um, you can call me all sort of names. Nǹkan tó bá wù ẹ́ um, I know I have wronged you, but uh, I did this for a purpose. Torí tí ẹ náà mo kúkú ṣe ń ṣe gbogbo nǹkan tí in terms of Ekola Mama so. You know I'm doing all this for our future. Okay. Alhaji sọ pé tírú nǹkan bẹ́ẹ̀ yẹn ọba ti ṣẹlẹ̀ láàrin fámílì òun àti family mi. Ìpè mo lè dá òun. He does not trust our generation at all. And that is why I did what I did. Dave, <sighs> I just want you to know that. Ekuro, Onalaba Kwewa ilé òǹdẹ ni àpótí ń jókòó dédé ntọkọ bá rògùn tó rọsà ó máa padà sí ilébùtẹ I am sorry I am deeply sorry. Of course you're sorry you should be so you're making another promise this time around right well this is gonna be a different ball game eléyìí yàtọ̀ sí gbogbo nǹkan tí ń ṣe pọ̀ látẹ̀yìn sórí ìlérí ilé tuntun ń ṣe fún mi yìí tí ò bá mú ìlérí ìṣe tí ò bá mú ìlérí ilé ìṣe a jẹ́ wípé o ti jáwé sẹ́nu ó di dandan oríjà òde o ti jáwé ọ̀kọ̀tọ̀ ó di dandan oríjà ìjọ o ti lọ sétí omi definitely wàá ríjà olúwẹ̀rẹ̀ that's all I have to tell you èmi náà ní jẹ́ kó tó yẹ èmi ní jẹ́ kó tó yẹ sórí ẹ̀kọ́ ló máa fojú mímu we try gbogbo à ń sọ yóò máa dìtàn and will be together forever. You always do this to me and this is because you know that I love you. This is not fair on my part. How long do I have to continue with this? How long? If truly you love me, I Considering that we have to fight that way. Just forgive It's just for, it's just for some time. Just for some time. Jory, Joshua, Daniel, I love you. Okay. Everybody ti lọ, mo dúró on lọ tán ní kí n tó Okay, come on. What? let's, let's have a quick. <laughs> in a nutshell. Are you trying to say that Uncle Mayo Kusapamafe? I'm trying to say. I am saying that Maya and I are getting married wow. very soon. Wow. Golden girls. Torí tí tó kàn hold one, sí ni wípé ó máa ní ẹ̀sìn kò divorce ìyàwó now. But kò tilẹ̀ because ó ṣe ní láti sell and get some things from the parents. But afterwards, I'll figure out. <laughs> But babes, wait for me. She ṣọ́kùn kankan sí yìí ọkùnrin máa fò sọ Of course! Òótọ́ ni. Of course! I'm very sure. Wọ́n dẹ̀ máa fẹ́ ẹ. Ó máa fẹ́ mi, ó dẹ̀ láti fẹ́ mi àtijọ́ sàlẹ̀ ti sí i ẹni tó bá ní kó máa fẹ́ mi ah, ẹni tó bá ní kéèyàn àti báwo kó máa fẹ́ra wa a gúnná ní ayé a lọ bọ̀bì lọ́rùn. Ah, ah, kò lè tó yẹn ti fẹ́ra yín ọ̀rẹ́. gbogbo ẹni tó bá fẹ́ disturb bàbá yìí a máa lé ní kò ní bá. because you know we're in love with each other he loves me so much and I love him. you know with my own everything feels right mm. when we're together you know. He looks into my eyes and I do the same. I can feel the sparkling lights uh-huh. when he touches me. Oh, I kind of shiver because, you know, in fact, I don't know the right words to use to describe mm. the kind of feelings we feel for us. Oh, Jay, love struck Poppy. Ṣòtẹ̀wá rẹ̀, ìwọ mú kọ̀fẹ́ sọ fún pé wàá náà ti ní sùúrù. Mm. Torí ẹ̀, eh, irú ọkùnrin bíi ọkùnrin ọkùnrin, ó ṣọ̀wọ́n gan-an. Mm. Wọ́n níyàwó ní dẹ̀ tún ní àwọn fẹ́fẹ́ definitely match ní àtọ̀run lọ́rùn ti so wípé. ẹnìkan ni ìyàwó ẹ̀ ló lè tẹ̀lé pé ó ní condition. iye tó tọ́ ni àìkọ̀kọ̀ anyway akẹ́yìn sí ìyá ìpọ̀lẹ́rìn ìwọ́de ní ilẹ̀kùn àárín torí tó tún ròde once you are convinced within yourself that gbogbo tó ń sọ yẹn òótọ́ ni then àwọn òní choice jo agbárùkù ti ìgbéyàwó alárinrin tó fẹ́ ṣẹlẹ̀ ní pọ́pù ìdí òwò. I am more than convinced. mistake. He loves me. Ẹ̀yin ọ̀rẹ́ mi nìkan ló máa gbéra dì. You know, I love pink. Hmm? So mo ti wò pé yàtọ̀, you know, as the bride, can a bride wear pink color? Hey. máa wá bá plan bridal train. So you guys might as well start your planning with the train, the cheap bridesmaid stuff because we educate image so she must sort it out. For me, Honestly, I cannot wait to be a nurse. Mm-hmm. Start preparation. oh yeah, now let's go. <laughs> let's try. <laughs> is a brutal murder case. But sir, what you we with your suicide? Uh, no, no, no. This is not a suicide. With what I'm seeing from that angle, somebody came here to murder. She was stabbed from that angle and she tried to struggle. But she couldn't really get you stopped. Okay, okay, I can see. She stopped here. Okay. Sorry, when last did you see her? I saw her two weeks ago. Friend, I was supposed to see her yesterday. But some things came up and I could not meet up. Uh, is she living alone? She lives alone. She comes to visit me and I call here awful too. Yeah, stop there. What do you want? Uh, my friend. My friend. Tell me. What happened to her? What happened? Is it true? But I go inside this morning no no no. sorry who is this. the no this is my friend. sorry you can't go inside please sorry. it's okay ẹ take it easy ẹ wọ ẹ ní láti máa fi I understand where you feel right now I understand where you feel hmm. uh, we all live in a wicked world I really understand your pain it's okay um, báwo ni olóògùn yẹn ṣe jẹ́ sí ẹ̀mí ẹ̀jẹ̀. ọ̀rẹ́ wa ni sọ. We are just three and she happens to be the third person. lẹ́yìn ẹ̀mẹ́tẹ̀ta ṣẹ̀mọ̀ bí ó sì ní ọ̀rẹ́ kankan mú níbòmí. Never. It's just the three of us. We are, we are best of friends. Oh my God. Take it easy, madam. I cannot believe this. I will never get to see my friend again. I will never get to see my friend again. Madam, it's okay. It's okay. Um, nígbà tí a wà níbi tí incident yẹn ti ṣẹlẹ̀ ó dàbí mo gbọ́ tẹ̀yìn sọ pé um, ó lè ẹ̀kọ́ fẹ́ fura sí fáà pé ẹṣú ọ̀pẹ ni ẹnu máa pa olóògbé yẹn torí pé ó ti lérí fún yín tẹ́lẹ̀ rí. máa ń kọ́ sọ̀rọ̀. No, no, he won't do that. He won't do that. Oh, if I'm Fikaromi. Or call me, manja, often and we are not comfortable with the way he's treating our friend. So we decided to go to his house. In fact, Kumoman lo Korowa. So we got there and Aberesini Paribu, we had an argument with him. What they power, Puma Pawale Okoko. owó lẹ́gbẹ̀ẹ́ máa máa ilé ẹ̀kọ́. yes sir that's the only person tí mo rántí kọjọ ní iṣu papọ̀. ṣé nǹkan táyé sọ fún wa ṣé òótọ́ ni pé arákùnrin yẹn ló pa farayọlá. I'm very sure. Oh my God! Madam, madam, madam. Madam, please. Ah, you can't understand. bá dé station wàá máa mọ̀ bóyá ó kú àbí kò kú ọmọ let's go. ẹ ẹ ẹ ẹ mọ kan ẹ mọ kí yorùbá jọ ni wá mo gbédè mi mo dẹ gbédè mi méjì ká ti sọ ká sọ nítorí mo bẹ àbí ẹ jọ ẹ bá ẹ mọ pé ká wá di ojú ẹ àbíkébí ẹ jẹ ká sọ. let's go let's go my friend let's go how we move. ẹjọ station wa kí ẹ kò ní wọn kọ mi lọ́dọ̀. ọkọ mi. ee oh madam respect Let's go. Let's go. Hey. Eh. Oh my God. Hi. Mama. Yeah, mo Yeah, ọkọ mi o. Madam. Yes, sir. I ní any useful information from your hand. Ó máa jẹ́ ká speed ìbò láti máa release ọkọ̀ yín fún ọ. Ẹ jọ̀ọ́ kí lẹ mọ̀ nípa èdèàìyedè tó wáyé láàrin ọkọ yín Fíkáyọ̀mí Ṣìkẹ́mi àti Farayọ́lá tó fa ikú Farayọ́lá. thank you sir I, actually èmi ò mọ̀ wọ́n rí bọ̀ ọjọ́ tí èdèàìyedè yẹn tó máa ṣẹlẹ̀ láàrin àwọn àtọkọ mi mo ṣàǹgbáriwo ni ìgbà tó dẹ̀ lọ mo dẹ̀ lọ bọ́kọ mi pé ta ni wọ́n. marriage tó padà fẹ́ wọn tó bá sọ lè tèmi dídá ariwo. Maria, please má bọ̀dá rẹ̀ mátà tó wà lẹ́yìn o kò kàn ẹ́ rárá àwọn ilé ìkànnì pariwo lásán ni pariwo lásán ni. Bébí kò kún ẹ̀mí anyway ó kàn mí o kò kàn mí o mi ò fẹ́ mọ̀ mo kàn mọ́ láti bẹ̀ ẹni kó lè bá mi bẹ̀ mọ́ èmi ò ní ká má jọ kó ìpàdé lọ ní olórí o kò sẹ́ má fi lè tèmi ṣèpàdé mọ́ because stylishly èmi ni wọ́n sọ̀rọ̀ sí because wọ́n mọ̀ pé matrimonial women làwọn ti wá pariwo náà wọ́n lè bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ but stylishly èmi ni wọ́n sọ̀rọ̀ sí náà because ọmọ pípọ̀ wà lé torí pé mo jọ́ ọmọ tó lẹ́kọ̀ọ́ ni ó yẹ kí pọ́ọ̀tà tí mo ní kájọ máa pariwo léra wa lórí. yeah please sori um, báwọn ẹni ṣe wáyé jẹ́ kó máa bá tiwọn lọ i know how to handle them and i will handle ètò ìparun yẹn My handle matter ẹ̀ dáadáa bó ṣe wáyé ó máa kú ọlọ́run move. kì í ṣe pé mo sọ lásán o láti inú wá mi ni mo ti ń ṣépè tí mo ń ṣàgbà gbogbo ẹni mo ṣe papọ̀ fún ó máa kú bó ṣe wà ẹ́ ó máa wá bá mi nílé ó máa pariwo lé mi lórí lórí kíni. báwo ló ṣe máa lanu sọ pé ọlọ́mọ máa mi lọ torí pé kíni wọ́n ti máa ń sọ fún ẹ kó máa ṣú ẹnu ẹ o anyway then a ti bẹ̀yìn láìmọye ìgbà kẹyẹ fásigá mọ́ tẹ́ bá dẹ̀ mọ̀ wípé ẹ lè ṣe kẹ́ má fà ẹ má máa fà nínú ilé mọ́ ẹ jọ tẹ́ bá fẹ́ fà ẹ fà níta because táwọn ìjọba wọlé ń sìn yìí kò sí ní wọn àti mọ̀pẹ́ tó mu sìgá wà nínú ilé yìí. má bínú má bínú sórí um, tension ara mi ni mo fi ń cool down láti calm me down because eh, bó ṣe bí mi inú yẹn mo lè lọ ṣinú mi kí n fà á yá fún ara mi. ẹ ṣáà máa ṣe sùúrù ẹ̀mí mi sọ̀tún kéde. ó máa bù sílẹ̀ lọ́lọ́ tó bá sún èmi láàrín òye wọn á máa tójú òun lójú gbogbo nǹkan tó kọ mí sọ lọ́jọ́ yẹn out of annoyance ni òun kò máa ń bínú bó ṣe máa ń bínú wàràwàrà nìyẹn kò mí gbogbo nǹkan tó sọ. kò out of sheer annoyance and your husband is our prime suspect. ọkọ mi ò lè pààyàn kò lè pààyàn kò lè pààyàn I know him ẹ̀yin ò ṣáà kì í bá ní pé ká má mọ̀ wà ní ìṣàánú mi ọkọ mi ò lè pààyàn. in fact mo ti ń wá láìmọye ìgbà àwọn officers wọn ò jẹ́ kí n rí until tó ṣẹ̀ṣẹ̀ wá invite mi pẹ̀lú kí n yọjú mi ò mọ kọ́kọ́ pa ẹ̀. because they are acting on instruction madam ẹ lọ bá ọkọ yín ẹ tẹ nínú dáadáa tó bá ṣetán láti jẹ́wọ́ àwa náà ṣetán láti assist yín. mo ti sọ síwájú náà ọkọ mi mọ kọ́kọ́ pa ẹ̀ ọkọ mi ò lè pa ẹ jọ̀ọ́ sá ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. madam are you sure. i am very sure. Sub officer, yes sir. Pick anything that can be of help to this case. Any clue I think could help this investigation. Yes, sir. Okay, sir. Very right. Thank you for your although ọkọ mi máa ń mu sìgá àdìsíkàmbá tó láìmọye kò kí ń gbọ́ nígbàtí irú sìgá tó máa ń mu nìyí ṣùgbọ́n ọkọ mi kọ́ ló pa á ọkọ mi ò mọ kankan pa ẹ̀ ṣàánú mi. madam ẹ bá fẹ́ spidi release ẹ lọ bá sọ̀rọ̀ good day. Report immediately. Yẹ kí n fún ẹni kankan bí assurance. Kò sí ní tó máa ṣe. Sir. Yeah, how are you? Fine, sir. Can you remember the case of Farayola? Yes, sir. Kimberly? Yes, sir. Father, we are still on the case and which I can assure you that we'll get to the root of the matter soon. Ṣé ṣe ṣìkẹ́ ni? Ìkọ́nà àwọn Oh ó ní àwọn information tó lè assist wa lórí àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́ oh, so wàá tẹ̀lé nsìn tẹ́ bá fi gbọ̀n ẹnu ẹ̀ tán act immediately. sir. and report back within the next eight hours. all right sir. madam let's calm down okay come on. come on come on. you are security guarantee. látàrí ẹ̀rí ọ̀kan ọ̀tọ̀ àríwọ̀ ọ̀tọ̀. Ọwà. Yes, yeah. You checked everywhere. Thoroughly, Um, you don't lè rí Mr. Kayomi. Alẹ́ àná ni sir. Bí táìmù wò lálẹ́ àná? Ah, around seven days. Seven days. After that time, ṣe ẹ̀ gbọ́n wò bóyá wọ́n wà nílé àbí. You saw her within the premises. Bẹ́ẹ̀ni ṣì ń wọlé lálẹ́ àná yẹn làwọn ń jáde so after that time I did mọ́. Ṣé mo kọ́ máa ṣe fún àbúrò? Wàá um, tẹ̀lé wàá dé inú mọ́tò sí máa fún ẹ ní contact wa. No, kò lè bí a fẹ́ arrest ẹ náà. Ìgbà wọn problem. Contact wa. We need to call us anytime tó bá rí i around within these premises. Just call us because she's highly wanted. Do you understand? Má bọ̀.